lúùkù orí kẹrìnlá ní ọjọ́ ìsinmi kan jésù lọ jẹ ní ilé ọ̀kan nínú àwọn olóyè láàrin àwọn farisí wọ́n bá ń ṣọ́ ọ ọkùnrin kan wà níwájú rẹ̀ níbẹ̀ tí gbogbo ara rẹ̀ wú bòmùbòmù jésù bi àwọn amòfin àti àwọn farisí tí ó wà níbẹ̀ pé. ṣé ó dára láti ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi tàbí kò dára. wọ́n bá dákẹ́ jésù bá mú ọkùnrin náà ó wò ó sàn ó bá ní kí ó máa lọ ó wá bi wọ́n pé. ta ni nínú yín tí ọmọ rẹ̀ tàbí màálùú rẹ̀ yóò já sínú kànga ní ọjọ́ ìsinmi tí kò ní í fà á yọ lẹ́sẹ̀kẹsẹ̀. wọn kò sì lè dá a lóhùn nígbà tí jésù ṣe àkíyèsí bí àwọn tí a pè sí ibi àti tí yan ipò ọlá ó wá pa òwe kan fún wọn ó ní. nígbà tí ẹnìkan bá pè ọ sí ibi ìyàwó má ṣe lọ jókòó ní ipò ọlá bóyá ẹni tí ó pè ọ́ tún pè ẹlòmíràn tí ó lọ́lá jù ọ lọ ẹni tí ó pè ọ́ yóò wá tọ̀ ọ́ wá yóò sọ fún ọ pé fi ààyè fún ọkùnrin yìí ìwọ yóò wá fi ìtìjú bẹ̀rẹ̀ sí í máa wá ààyè lẹ́yìn tí wọ́n bá pè ọ́ lọ jókòó lẹ́yìn kí ẹni tí ó pè ọ́ lè wá sọ fún ọ pé ọ̀rẹ́ mi súnmọ́ iwájú nígbà náà ìwọ yóò ní iyì lójú gbogbo àwọn tí ó wà níbi àsè nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. ó wá sọ fún ẹni tí ó pè é fún oúnjẹ pé. nígbà tí o bá ṣe àsè ìbáà jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ má ṣe pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ẹbí rẹ tàbí àwọn aládùúgbò rẹ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ bí o bá pè wọ́n àwọn náà yóò pè ọ́ wá jẹun níjọ́ mìíràn wọn yóò sì san oore tí o ṣe wọ́n padà fún ọ ṣùgbọ́n bí o bá ṣe àṣe pé àwọn aláìní àwọn aláàbọ̀ ara àwọn afọ́jú èyí ni yóò fún ọ láyọ̀ nítorí wọn kò lè san án padà fún ọ ṣùgbọ́n ọlọ́run yóò san án padà fún ọ nígbà tí àwọn olódodo bá jí dìde kúrò nínú òkú. nígbà tí ẹnìkan nínú àwọn tí ó wà ní ibi àṣegbọ́ ọ̀rọ̀ yìí ó sọ fún jésù pé ẹni tí ó bá jẹun ní ìjọba ọ̀run ṣe oríire. jésù sọ fún un pé ọkùnrin kan ṣe àṣe ńlá kan ó pe ọ̀pọ̀ ènìyàn síbẹ̀ nígbà tí àkókò àti jẹun tó ó rán ìránṣẹ́ rẹ̀ sọ́dọ̀ àwọn tí ó ti pè láti sọ fún wọn pé ó yá o a ti ṣetán ní gbogbo wọn pátápátá láìkù ẹnìkan bá bẹ̀rẹ̀ sí í ṣe àwáwí èkíní sọ fún un pé mo ra ilẹ̀ kan mo sì ní láti lọ wò ó mo tọrọ àforíjì yọ̀ǹda mi ẹnìkejì ní mo ra màálùú fún ẹ̀rọ ìroko mo ń lọ dán an wò dákun yọ̀ǹda mi ẹnìkẹta ní mo ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó ni nítorí náà n kò lè wá ìránṣẹ́ náà bá padà lọ jíṣẹ́ fún olúwa rẹ̀ inú wa bí baálé ilé náà ó sọ fún ìránṣẹ́ rẹ̀ pé tètè lọ sí gbogbo títì àti ọ̀nà ẹ̀bùrú ìlú kí o lọ kó àwọn aláìní àwọn aláàbọ̀ ara àwọn afọ́jú àti àwọn arọ síhìn nígbà tí ìránṣẹ́ náà ti ṣe bẹ́ẹ̀ tán ó ní alàgbà a ti ṣe bí o ti pàṣẹ síbẹ̀ ààyè tún kù olúwa ìránṣẹ́ náà sọ fún un pé lọ sí ọ̀nà oko kí o bẹ àwọn ẹni tí o bá rí kí wọ́n wọlé wá kí inú ilé mi bá kún nítorí kò sí ọ̀kan nínú àwọn ènìyàn wọn nì tí a ti kọ́kọ́ pè tí yóò tọ́wò nínú àṣẹ mi. ọ̀pọ̀ àwọn èèyàn péjọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ ó bá yíjú padà sí wọn ó ní. bí ẹnìkan bá fẹ́ wá sọ́dọ̀ mi bí kò bá kórìíra bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin tí ó fi mọ́ ẹ̀mí òun pàápàá kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi nítorí ta ni nínú yín tí yóò fẹ́ kọ́ ilé ńlá kan tí kò ní kọ́kọ́ jókòó kí ó ṣírò iye tí yóò ná òun kí ó mọ bí òun bá ní ohun tí òun yóò fi parí rẹ̀ kí ó má wàá jẹ́ pé yóò fi ìpìlẹ̀ lélẹ̀ tán kò ní lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó bá rí i yóò wá bẹ̀rẹ̀ sí í fi ṣe yẹ̀yẹ́ wọn yóò máa wí pé ọkùnrin yìí bẹ̀rẹ̀ ilé kò lè parí rẹ̀ tàbí ọba wo ni yóò lọ kó ọba mìíràn lójú ogun tí kò ní kọ́kọ́ jókòó kí ó gba ìmọ̀ràn bí òun yóò bá lè kó ẹni tí ó ní ọ̀kẹ́ kan ọmọ ogun lójú bí kò bá ní lè kó lójú kí ọ̀tá rẹ̀ tó dé ìtòsí yóò tètè rán ikọ̀ sí i pé òun túbá nítorí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú yín tí kò bá kọ gbogbo ohun tí ó ní sílẹ̀ kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu báwo ni a ti ṣe lè mú un kí ó tún dùn kò wúlò fún oko tàbí fún ààtàn mọ́ àfi kí a dà á sóde ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́